A kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, àdúrà ó gbà o, àní ṣàṣetì o. Gbogbo ohun tí a ń fẹ́ pátá lọlọ́run ṣe fún wa ní ìrọ̀rùn. Gbogbo ìgbìyànjú oníkálukú wa pátá lọlọ́run bá wa dé ládé. A ò ní ṣàṣetì lórí àdúrà ó gbà Èyí ta tún mú wá ní yìí, òun ni àsèjẹ, àsèjẹ àṣírí bíbò. Hmm, ta máa ń fi ewé ewé ẹ̀fọ́ gúre, ṣé ti Òun ni a fi ń ṣe A lọ já ẹ̀fọ́ gúre níbikíbi ta bá rí tó wù sí. Ẹ jẹ́ ká ṣàn dànù, ká kó sójú ọlọ ká lọ. Ta bá lọ ẹ̀fọ́ yìí tán, ẹ jẹ́ ká kó sínú abọ́ kan. Ká wá wá, ká wá ẹyin Hmm, ẹyin agriki na eyin ìbílẹ̀ kọ́ o ẹyin mẹ́rin ẹ jẹ́ ká wá ká fọ sínú ẹ̀fọ́ ta lọ yìí kò nátàjọsí kò ní yèrè kò níyàn kan nínú ẹ̀fọ́ gúre yìí pẹ̀lú ẹyin agric péré òun láfi ṣàṣejẹ yìí tá bá fọ ta ti lọ tó yìí tán ẹ jẹ́ a fi díẹ̀ sí i ká wá fi ṣíbí rò papọ̀ tá a bá rò papọ̀ tán ẹ jẹ́ ká dà á sínú láílọ́ọ̀nù láílọ́ọ̀nù tá a fi ń ṣe mọ́ínmọ́ín ẹ jẹ́ ká dà á sínú ẹ̀ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká gbé kaná tó bá jinná tán ẹ jẹ́ ká sọ kalẹ̀ ká tú kúrò nínú láílọ́ọ̀nù náà ká fi ṣíbí ká fi gé sí mẹ́sàn-án tá a bá gé sí mẹ́sàn-án tán ẹja ṣàdúrà sí ẹja jẹ pẹ̀lú ògo Ọlọ́run kó tó pé twenty four hours tá a jẹ́ àsèjẹ yìí, wọ́n á pè wá ní ìpè tí yóò jásí owó pẹ̀lú ogo Ọlọ́run ta àánú Ọlọ́run. Ẹ ká gbìyànjú àsèjẹ yìí wò. Aṣínà kíákíá ni o. Ẹni tọ́nà bá dí mọ́ tàbí ó ń retí, ó ní, ó ní di bùkátà ní kíákíá. Ẹ ká gbìyànjú yìí wò pẹ̀lú ògo Ọlọ́run. àánú Ọlọ́run látara